kókó àwùjọ bẹ́ẹ̀ nìbàdàn ooo. àwọn ìyàwó lọ́wọ́ ló kọ́ fún wa. ìgbà táwa níwọ̀n nàìjíríà ooo. wọ́n ṣàlàyé orí ìtàn ṣe fún wa. wọ́n fẹ́ràn jẹ wá lóko wọ́n ní ká máa sọ̀rọ̀ ooo. ìyẹn láfa ní ìwọ nàìjíríà. wọ́n gbé wa lọ́kọ́ láyà wọ́n tún gbára sọ̀mù ooo. ìyẹn lóore wọ nàìjíríà. máa ṣe ẹ bá máa ṣe ẹ bá máa ṣe ẹ bá máa ṣe ẹ bá máa ṣe very important message ẹ bá ṣe ẹ bá ṣe ẹ bá ṣe ẹ very important message. ṣẹ̀ṣẹ̀. Yeah, Baba Taiwo Babatunde noted noted Yomi Thomas Thompson thank you thank you Ọlárẹ̀wájú Ibrahim mo kí yín ẹ ṣé keep on share keep on share keep on share. Yeah, uh, mo kí gbogbo ara lé mo kí gbogbo ara àná ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà ẹ káàárọ̀ bí tẹwà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ èmi ọmọ yín àròlé náà nílẹ̀ kan sí lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oyè ọ̀fẹ́ tó fún mi ní ọjọ́ ìní mo dẹ̀ dúpẹ́ pé a wà láyé fún Ọlọ́run nítorí ní ọpẹ́ ọpẹ́ ló ń jẹ òun ẹ jẹ́ ká máa fún Ọlọ́run ní ọpẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ojú bá yín o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo fi ìbà fún yín mo dúbà lọ́wọ́ wọn ọba mo dúbà lọ́wọ́ òye lọ́wọ́ ìjòyè mo dúbà lọ́wọ́ tọ̀kùn lù ú ṣe dáadáa ni àbá yín èmi ò ń ṣe máa jáde gbogbo ìgbà but ẹ̀kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ta bá rí ọ̀rọ̀ láti sọ fúnra wa a gbọ́dọ̀ bọ́ síta láti sọ. So kí n tó ma tẹ̀ síwájú so ẹ má bínú à ń láti kọ́kọ́ kọ orin orílẹ̀-èdè wa ẹ̀jọ̀ ẹ̀ dàn. Anthem of the newly formed Udidowa Nation. ẹ thank you very much ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ nǹkan tó gbé mi wá ní òun ni mo fi sí orí topic yẹn who sent you message and uh, the second one is stop calling for war nǹkan tó gbé mi wá nìyẹn and then ojú tí oníkálukú wa fi ń wò ó yàtọ̀tọ̀ àwọn Yorùbá ló sọ wípé tí pápẹ́ eh, òfura àmì báwo làwọn yorùbá ṣe ẹyá ni lófin yẹn igbe tí onílé ò bá fura olè á kó ẹ jẹ́ kí ó tásìkò tá a máa yorùbá tí a máa máa fura tí a máa máa fura ó wà very very important. ẹ lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jáde fún rálì UN ní New York adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa o nígbà tá a bá dé ilẹ̀ ìlérí yìí náà a ní wá ẹnikẹ́ni tì mo dẹ̀ lẹ́ẹ̀kan náà mo dẹ̀ tún fẹ́ràn alé tí pé rally dis Washington DC ìyẹn náà ń bọ̀ ní ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé thirty first and second a fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kí a túyáyá kí a kí a everywhere náà láti ṣe October for all over the world ni a ti ń ṣe rally October first ẹ jẹ́ kí gbogbo a jáde kí a ní ipa níbẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ jáde ìgbà yẹn gangan làwọn aráàlú máa mọ̀ yí pé yes a serious nípa nǹkan tí à ń jà fún now kí n padà sórí topic tó gbé mi wá who sent you tábà wo ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí bí nǹkan bí after tá a ṣe ráàyè New York àwọn àwòrán kan jáde ní fídíò tí wọ́n gbé jáde àárẹ̀ àwọn ọkùnrin kan wọn tó bí méje sí mẹ́jọ tí wọ́n ń fún ìjọba amúnisìn àtàwọn Fúlàní àti àwọn Haúsá àti ẹran wọn ní gbèǹdéke oṣù kan. Ipe ogun fẹ́ dá sílẹ̀ mo fẹ́ jẹ́ kí àwa Yorùbá ká fura ká fura torí àsìkò òṣèlú tí ń bọ̀ ká fura kò ń ṣe ọmọ Yorùbá ló rán wọn ṣẹ́ o kò ń ṣe ọmọ Yorùbá kò ń ṣe ẹgbẹ́ Yorùbá kankan rán wọn ṣẹ́ ẹgbẹ́ Yorùbá kankan tábà máa fura ẹ wo tíṣẹ̀tì tí wọ́n wọ̀ àwọn méjì ló wọ tíṣẹ̀tì fúláàgì ilẹ̀ Yorùbá wa àwọn méjì ló wọ̀ wọ́n dẹ̀ bójú kò sí ẹni tó rán wọn bó ṣe é pé ká fura ká fura iṣẹ́ òun lóṣèlú ni ẹni ó pe rẹ̀ ní Sunday Ọ̀yọ́ àbí Sunday Sokoto àwo ò mọ onítọ̀hún rí o bàbá gan Professor Banji Akintoye wọn ò mọ rí o àmọ́ ẹni ṣe Sunday Igboho wọn ò mọ rí o so ó ṣe taarẹ̀ láti fi da nǹkan rú ni ẹ jẹ́ wá sọ àṣírí fún yín ní kóòtù tí a gba judgement ní Ọ̀yọ́ wọ́n sọ fún wa wípé self determination Eh, wa ni yes it's our right it's our right anything we want to do must be peacefully ẹ wá wo kíní tí wọ́n gbé jáde yẹn pẹ̀lú aṣọ yẹn òun ni àwọn ìjọba location náà fẹ́ lò nítorí wọ́n náà fẹ́ appeal judgement àdẹ́tọ́ máa appeal judgement orú àwòrán tí wọ́n gbé jáde yẹn òun náà ni wọ́n máa tún gbé jáde òun náà máa gbé jáde pé ẹ wò ó ẹ wo ẹ wo àwọn tẹ́ni wọ́n ń ṣe bandit fúnra tó ń pè yàn bandit so ẹ jọ ẹ jẹ́ ká fura ẹni tó bá máa jáde tó bá máa pe ogun ẹ jẹ́ kó gbójú ẹ̀ síta ká mọ̀ á pe ogun á pèjà á pe ogun á pèjà ẹ jẹ́ kí ẹ jẹ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ ká fi bí ọ̀hún bàbá ṣe bọ́yẹ̀ fi ìlànà yẹn sílẹ̀ ní kẹjẹ́ ká tọ́ bọ́n ṣe fìlànà yẹn sílẹ̀ ní kẹjẹ́ ká tọ̀ so mo fẹ́ jẹ́ kí a máa rebook eh, that video àmọ́ nǹkan kan pa fídíò yẹn Yorùbá ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká fura ẹ ká fura and then máa pe attention gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí tá a bá ti wá sí platform tá a bá ti tó bá ti kàn wá ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn yìí pé àmọ́ àwọn tó jáde yẹn rí o àrùn wọn ṣe wọn náà yọ lọ́wọ́n ti wá even aláàfin ọ̀fẹ́ ọ̀yọ́ àti mọ ibi tí baba dúró sí so tó bá fẹ́ mọ̀ ipò wọn fẹ́ bá jàjà nira yìí kán lọ dúró kán lọ dúró síwájú ààfin kán lọ sọ nǹkan tó fẹ́ fún baba kán má kóra wọn wọn mẹ́fà kan kóra wọn sí ẹ̀yìn igbó kan wọ́n sọ wípé àwọn kìnnìkan kìnnìkan kò sẹ́ni tó rán wọn ṣẹ́ o àwọn ọmọ yorùbá kọ́ la rán wọn ṣẹ́ ẹ máa wo gbogbo wọn rálì even ṣe Sunday Igboho ìgbà tó ń ṣe rálì ẹ lè rí bọ́n gbé bọ́n gbàdá àbí wọ́n sọ yí pé kíní ìgangan tí bàbá dẹ̀ ti ní kọ́ kúrò kò ń sọ̀rọ̀ yí pé kíní àwọn báńdíìtì bẹ̀ ló ní kọ́ kúrò ni wọ́n fún ní gbègede tán máa fi kúrò bẹ̀ so ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹnikẹ́ni àti àwọn tó ń gbé voice note irọ́ káàkiri ẹ múra ìjà ẹ múra ogun ẹ múra ìjà ẹ múra ogun àrùn wọn ṣẹ́ o àrùn wọn ṣẹ́ ẹ bá rántí nígbà tí a fẹ́ lọ fún ìgbẹ́jọ́ bàbá Sunday Chief Sunday Ìgbòho ní Kútọ́nù ẹ mọ̀ bọ́ ṣe gbé voice note kiri nìyẹn ipò ti wà nù gbó o ẹ má lọ o wọ́n máa pa yín ni o wọ́n máa ṣe o tó o bá ṣe voice note yẹn ni èrò tó máa wà ìjọ yẹn gan bóyá ìjọ yẹn kọ́ ló máa fi bàbá yẹn sílẹ̀ but a a strategy táwọn politicians ń lò ní láti scare wa away so wọ́n lọ ṣe gbogbo strategy yẹn wọ́n ń gbé voice note káàkiri tó ń gbé voice note káàkiri ẹ má tu o ẹ má tọ o ẹ má ṣe o ẹ má ṣe o that's why people are running back if not Kotonu á ti kún rẹpẹtẹ ẹjọ yẹn wọ́n á mọ̀ pé yes ẹni yìí níyàn lẹ́yìn ẹjọ ẹni information ẹni tó bá ti lè gbójú ẹ̀ jáde kó sọ̀rọ̀ fún wa pé nǹkan báyìí òun ọmọ lágbájá báyìí nǹkan báyìí lòun sọ nǹkan báyìí lòun gbọ́ ẹ má jẹ́ ká máa tẹ́tí sí mọ́ kírin àjò wa yìí kó lè yá kó lè yá mo rò pé mẹ́sẹ̀gì lórí àwọn tó fi aṣọ bojú mo rò pé mo ti clear yẹn àfẹ́ àwakọ̀ àmọ́ nǹkan kan pa ẹ̀ wọn ṣe ọmọ yorùbá àwọn olóṣèlú ni ẹjẹ afura yorùbá ẹjẹ afura yorùbá ẹjẹ afura ẹjẹ afura kí n tó wá lọ sí the second kínní màá fẹ́ jẹ́ kí n play orin yẹn má bínú torí ọ̀rọ̀ yorùbá náà ni ọ̀rọ̀ yorùbá náà ni ẹ̀gbọ́n mi kan ló ṣe wọ́n rìmíìsì orin bàbá ni so fẹ́ jẹ́ ká gbọ́. Kò ní ẹgbẹ́ mi lọ, kàkà kẹ́kù má jẹ́ sèse, àwọn ìṣàwádà nù. orin bàbá wa Ògúndé ìmísì ẹ̀ nìyẹn ayé ayé samalamala mo máa bójú ọ̀run òkùnkùn lóṣùbọ̀lẹ̀ mo máa bójú ọ̀run òkùnkùn lóṣùbọ̀lẹ̀ òní ẹ̀rí kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣe wò. lówó yorùbá ń ṣera wọn nítorí ìbò ọ̀gbẹ́ni fálárì ọgbà ìgbẹrẹ bí wọn kò lè kó má jà wọn tún polówó wá mú ọgbọ́n tí wọn gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí gbé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yorùbá lóró bí bí omi òkun. kóbogún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká kó lódùmarè kápọ̀ bá ló wáyé láyé wà lódùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dàkúgbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹ́ rí. ilẹ̀ alákòókà ó tẹ́rẹ̀ rí kábì. ilẹ̀ ọ̀kàràgàdà bí ẹni yèyé mi máa ẹ̀kọ́ tí a pèlè. ọ̀gbàmùgbàmù ojú olódùmarè ò mà ṣe bá mi lọ́wọ́ ayé. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ òkèrè gẹ́gẹ́ òní. Òdùdú àbáwá tún lè ṣe òtún wọ́n tẹ̀ mọ́ òun. yá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ìkejì bí ẹni pé bíi fifteen minutes ló kù tí máa lò ẹ òun ni ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ wípé tí a bá ń ṣe mídíà àbí gbogbo aláàárín ara wa tá à ń sọ wípé ogun ogun ogun ló lè ṣe é hmm. ẹ jọ ogun kọ́ ni gbogbo nǹkan o wọ́n ní ẹni tí ṣọ̀gbọ́n bá tójú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá ṣòkòṣo ogun tá à ń pè yẹn òun ṣe nǹkan kékeré ogun ò ń ṣe nǹkan kékeré ogun ṣe rí problem tèmi mọ̀ pé ó wà ní ti ara tèmi tí mo mọ̀ pé ó wà ńlẹ̀ sí ni òun ni pé ká dáàbò bo àgbègbè wa ṣe rí ta ní ogun a lè bẹ̀rẹ̀ ogun sìn kí Yorùbá borí o náà tá bá wò dáadáa gbogbo military cantonment barracks tó wà ní gbogbo southern state pátá kò sí nǹkan kan bẹ̀ mọ́ wọ́n ti kó gbogbo ẹ̀ lọ sókè ọ̀yà wọ́n ti kó gbogbo ẹ̀ lọ sókè ọya tẹ́ bá dé brother barracks kò sí nǹkan kan bẹ̀ kò sí nǹkan kan wọ́n ti take inventory gbogbo arcade ammunitions ló wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká pe ogun ogun kọ́ ni nǹkan tó wọ̀n á sìn but nǹkan àmọ̀ràn tẹ́mi máa gbà wá tó yẹ ká máa bójú tó ń sìn ní pé agbègbè wa àwọn CDAs àwọn vigilante àdúgbò ẹ jẹ́ ká ró wọn ní agbára nǹkan tá a bá lè fi ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká fi ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ ká rò pé ogun pé ogun Fúlàní àti Yorùbá ogun yẹn máa lágbára díẹ̀ ogun yẹn máa lágbára díẹ̀ nítorí ṣe ló máa dàbí pé Yorùbá àti ìjọba ló fẹ́ jà ẹ má jà tanra wa àti ìpalẹ̀mọ́ àti ìrẹ́dì nǹkan tó ń pè lógun Ọlọ́run ní jẹ́ ká rí ogun ṣe rí ipe ká dáàbò bo ara wa ó yàtọ̀ sí ogun à á dáàbò bo àwọn bàbá náà dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí àwọn bàbá Banji Agbe wọ́n ń ṣiṣẹ́ gbogbo àwọn agbègbè ìgbèríko wọ́n bá wa ṣiṣẹ́ lé lórí àwa náà ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká padà sílé in the sense that pé ẹ jẹ́ ká pe àwọn tó wà nílé àwọn wo ni àwọn wo ni ó ń ṣe àmójútó security ládùúgbò wa gbogbo àwọn ilé kọ̀ọ̀kan tí a ti kọ́ kù tó jẹ́ pé oko ti bobẹ̀ ibẹ̀ làwọn àwọn ẹni bu yìí ló sá sí. Si ẹ jẹ́ ká wà ń bẹ̀ ẹ jẹ́ ká dúró ẹ jẹ́ ká ẹ jẹ́ ká make sure pé a clear gbogbo ẹ̀ gbogbo àwọn tenant tá a tá a mọ̀ tá a gbà sínú ilé tá a mọ̀ wọ́n ẹ jẹ́ ká jẹ́ kán padà sílùú wọn ẹ jẹ́ ká padà sílùú wọn àwọn àwọn ìlú tó oníkálùkù ti wá abúlé oníkálùkù ti ẹ jẹ́ á ràn wọ́n especially àwọn táwa ní diaspora ẹ jẹ́ á ràn wọ́n ẹ jẹ́ á béèrè pé kí ni nǹkan tí àwọn ọlọ́dẹ wọn ń lò kí ni nǹkan tí wọ́n fẹ́ láti máa lè ṣọ́ agbègbè ṣẹ́rí self-determination tí à ń sọ kò ń ṣe fún ogun self-determination ń ṣe fún ogun kò ń ṣe pé ká gbébọn kò ń ṣe pé ká máa dáwọ́ ìbọn ká máa dáwọ́ kínní kan kò ń ṣe bẹ́ẹ̀ self-determination is a peaceful diplomatic way la máa fi ṣe yẹn bọ̀tí pé kí èèyàn wá lóru kó a máa ká a mọ́lé yẹn ẹ jẹ́ ká múra ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa safeguard ara wa èmi ti rí díẹ̀ ogun ogun even a máa pè lógun a pè ní gbogbo àwọn Babangida must go Abacha whatever gbogbo June twelve amọye ẹ̀dá tó lọ sí amọye àwọn èèyàn tó bọ́ síta tó gùn wà lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tó jẹ́ pé wọ́n pa wọn náà ni so Ọlọ́run nìkan ló ní ààbò lọ́wọ́ ẹjọ́ ogun yẹn àwa ò rẹ́dì ogun o àwa mídíà kọ́ là ń pe ogun o àwa táwa ń diaspora kọ́ là ń pe ogun tó tábà pé wọ́n lé sí wọ́n ní ẹ̀yin tó kokun lẹ́ ń pogun ogun kọ́ o self determination ẹ̀tọ́ wa la fẹ́ gbà á dẹ̀ máa gbà á peacefully a máa gbà á peacefully we are not calling for war anybody tó bá wá sórí media tó bá ń sọ pé ẹ ṣe rò pé bó ṣe easy nìyẹn ẹ jọ ọdún wo la bẹ̀rẹ̀ self determination yìí it's less than two years ẹ wo ibi tá a ti tàn dé ẹ wo nǹkan tá ti gbé ṣe so ọlọ́run ní àní jẹ́ kó tó five years ẹ wò within báyé bẹ̀rẹ̀ yìí in next year two years to come we are going to get what we want without sharing the blood without sharing any blood ọgbọ́n òye la need a need ká máa pariwo ká máa ṣe ẹ máa wò ó ẹ máa wò pẹ̀lú gbogbo bá ṣe fọ́ àtọ́ba àtijọ́yè ipe ìra olè rí ṣi Sunday Igboho tí tó bá gbé ìlú máa parẹ́ ni ìlú máa ṣe kíní kan ni a máa dàlúrú ni kò ní ṣe gbogbo wọn dà àtàwọn ẹlẹ́yẹ ó àtàwọn aláfọ̀ṣẹ we cancel them you can see everybody ti sá padà that's it ìkó ṣe Yorùbá nìkan and àwọn èèyàn wa máa ń compare wa pẹ̀lú àwọn brọ́dà wa tó wà ní nílẹ̀ Ìgbò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá o ìjà kan náà là ń jà bá ṣe ń jàjà wa ó yàtọ̀ síra wọn ẹ má jẹ́ ká má fi kọ̀ǹpíà ẹ̀yìn yorùbá ẹ má má fi ojú tó yín ṣe ti rán lágbàá ẹni bọ́jẹ kó síta ẹni bọ́jẹ ń ṣe kíní kan ẹni bọ́jẹ ló ń pa àwọn kan àwọn ò ṣe bẹ́ẹ̀ o àǹdẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa o ó yàtọ̀ lórí nǹkan tá a ti bẹ̀rẹ̀ yìí ẹ jọ ẹ má jẹ́ ká fi ìkánjú ẹ má jẹ́ ká fi ìkánjú ba nǹkan tá a gbé lọ́wọ́ yìí o ẹ má jẹ́ ká fi ìkánjú bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ a máa débẹ̀ ẹ jọ a pe ogun ẹni mídíà tó bá ti ń pogun tó bá ti ń rí ẹ jọ ẹ ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn ó kẹ́bi ṣe wà bí mo nẹ́bí ńlẹ̀ mo nẹ́bí mo náà mọ mo ní aya mo ní ẹbí gbogbo wọn wà ńlẹ̀ kí wọ́n máa pogun torí mo wà ń lo òyìnbó it's not done it's not done ẹlòmí ò tí ì rogun rí ẹlòmí ò tí ì ríbi tó ti ń yìnbọn rí èmi ti rí ìbọn mo ti gbé mo ti gbé dání báyìí mo ti wo bó ṣe wúwo ká tó ní kó wá ṣìtò ẹ̀ fún yàn ogun tẹ́ wo bandit yẹn tẹ́ wo ìgbà tó ń ṣó wọn wọ́n ṣe ibìkan bí ìpàdé tó ń ṣeré tó ń ṣe kinní kan tẹ́ wo nǹkan tó gbé sílẹ̀ tó bá jẹ ayẹyẹ ta tó bá máa yín kinní ẹ̀fọn ìbọn lè má wọnú ẹ̀bọ tó bá gbé ẹ tó bá tí búlẹ̀tì yẹn bá gbé ẹ báyìí tó bá sọ ẹ lu igi àbí ilé ó lọ nìyẹn àkúdànù orí ẹ tó ẹ bá gbálẹ̀ ìyẹn ò ní ní pé kán lo stretch hammer kán làmú ẹ lórí kórìí má fọ́ dànù wisdom ni pẹ̀lú àdúrà we are not going to be tired we are continue saying it strategy la ma bi bawo people ìjà kò ń ṣe jà yìí pé ẹ jẹ́ kó pogun ọmọ wọn mọ reason tó fi ń pogun wọn mọ reason tó fi ń pogun tó bá ń pogun ẹ má jẹ́ ká pogun ká ní àwọn ò jagun yorùbá yorùbá ló máa ń pè lọ́ máa ko kò nídìí pé à ń pogun kò nídìí pé a lọ ń kówó ṣẹ̀kẹ̀rẹ̀ à ń kówó rèké à ń kó kíní kan máa kó èlò lẹ fẹ́ èlò nìkan tẹ fẹ́ ni egbe kan fe ra. tó máa tó nǹkan tí ìjọba fúnra rẹ̀ ní kò dẹ̀ sílùú tí àwọn ọmọ ìlú tó kọjú ogun ti ìjọba ibẹ̀ tó ṣẹ́gun nítọ̀rọ̀ ológun dé so ẹ má jẹ́ ká lọ síbi pé dandan dandan ogun la gbọ́dọ̀ fi gbà á there is a lot of way we can you can collapse the government ẹ bá wo nǹkan tó ń ṣe ní ìsìn ẹni wọ́n ní October four sí pé kó jókòó sílé let me we have done it before ní south west gangan sit at home order three days then tábà pé ń sìn pé òkè ń sìn kò tí ka ṣeréṣeré làwọn èèyàn wáyé pè ń lé èmi ẹnìkan sọ fún mi pé wọ́n ti ń ṣe dọ́là ní six hundred per a dollar six hundred naira it's crazy so kò nídìí pé kíní kan you can paralyse that government and demand what you want tábà jókòó sílé everybody jókòó sílé jókòó sílé no movement no stand still believe in me the government will calm down we calm down oh ma paralyze everywhere ká gbé ẹni ká gbé sexpress ká ṣe everything ẹ máa wọ́n ṣe nǹkan ṣẹ́tì something in, in Abuja today they have started they have killed many people because they are in power ṣé ẹni tí ṣé ẹni tó bá ti kú sórí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ó lè ṣé ó lè gé ni kò is just ordinary protest òun ló ń pa àwọn èèyàn yẹn yọ a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe by the time unfortunately the so-called labour union everything gbogbo wọn olóṣèlú lọ́n bá lọ gbogbo àwọn ọba i don't blame àwọn ọba o èmi ò blame àwọn ọba because this system has been long problem tá à ń fèsì yìí ó ti pẹ́ àti fèsì ẹ̀ ti pẹ́ just two years less than two years since àwọn attack ọba àwọn attack ìjòyè most of us are beneficiary of all these things because it's time for us to shout out most of us ninety percent of us are beneficiary of the bad government nsìn wọn ti wá sún adògiri òun la ṣe pariwo sìn But by the pariwo we take our time àwọn ọba they are under this fake scam 1999 constitution this problem is this rubbish constitution without that forget èyí local government máa pe ọba ipe kọba ọba òun ní ní ní office you know it's it's it's it's because of Agbarati constitution fún wọn and let me tell you we have to apply wisdom we have to gbogbo ata ní ta dúró di Chief Sunday Igboho where are we today ọ̀gá wa gan tó ń pariwo a máa dàlú ìlú ìmá sink lẹ́ni ni ìlú ìmá sink lẹ́ni ni àwọn ọmọ ogun wà ń bí did he go to Kotonu to go and check Chief Sunday Igboho enough all these uh, all these uh, business enterprises uh, whatever we know who is who in this media we know the people that are doing it for their for for for for for, for the coming generation not for business making enough is enough ká ti rí nǹkan bá ti gbé sórí media because we want people we want followers we want all these things we have to call ourselves to order enough is enough enough is enough ẹ jọ ọlọ́run àbíbẹ̀yìn bàbá wa kọ́lọ́n lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa that is the professor Banji Akíntóyè wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ti gbé a PayPal central account sílẹ̀ let me tell you we have a lot of things tí wọ́n ń ṣe tó jẹ́ pé kò ń ṣe pé gbogbo ìwà la máa sọ fún But it's a lot. It's a lot. We have to safeguard all our forests. On open grazing, a jẹ́ káwọn àwọn gọ́vnà ti ní pé kán máa da ẹran ní agbègbè wa mọ́ òfin yẹn ti wà ńlẹ̀. Òun lọ́wọ́n ọ̀dẹ̀ tán pera wọn jọ tọ́lọ̀ wọn ní ọ̀hún southern gọ́vnà ti gidi no, no more open grazing. So what's called for all this uh, trash Don't you ṣe lẹ́nu jọ́ So let's just see how they will be fighting. Ọmọ náà là no. nọ́ sí They have started open grazing. The northern governor said no. They have started the VAT, uh, eh, VAT star something. They said no. They are now fighting on zoning of the government, I mean presidency to not or not. Wahala ti wọn nìyẹn. Let me tell you, the God will fight for us. There is a God. He is going to fight for us. By the time they started fighting themselves, you see what happened in the East yesterday? Olóṣèlú ni kò ń self-determination, kò ń ṣe ọ̀rọ̀ IPOB, They are killing themselves sorry, they are killing themselves because of politics. They are killing, they are, they are slaughtering. Imagine. So that is crazy. we, we are not going to take that. And then, ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́. Ẹ má bínú gbogbo àní agbàgbọ́ ní Ọlọ́run. Ẹ jọ̀ọ́ tí a bá ti ń gbé àwọn ẹni yìí ṣépè ní ti èmi ṣe rí àwọn ọmọ yẹn wọn ọmọ kankan wọn bá ń lé ni o so tí a kọjú èpè gba àwọn tó bàálù yẹn jẹ let's cause those people that direct involve and those one àwọn tó ti wọnú ilẹ̀ kọ́ ló má fún wọn ní ìsinmi tán bá wà ṣe rí àwọn generation àwọn ọmọ wọn yẹn their generation is still coming up and going to be involved in our own generation kí èpè má máa jà lórí àwọn ọmọ tó ṣẹ̀ that's it so mi lákòótán mi mo dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín fún táìmù yín tí mo gbà but Yorùbá nation yìí is no going back but ẹni àpè ogun àpè ogun ẹgbẹ́ bàbá àpè ìgbà ogun kọ́ strategy ni àwọn bàbá wọn ṣe àwọn ẹgbẹ́ oríṣiríṣi ṣiṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí propose constitution fún Yorùbá nation ó ti wà bẹ́ẹ̀ wọ́n ti ní ká lọ wò repetition for referendum continue sharing it signing it signing Let's continue sign this tàbí sign it ẹ sẹ́yìn dẹ̀ sáwọn èèyàn jẹ́ kó sign it the referendum will surely come and the referendum will now tell the world that really these people are ready to leave so-called Nigeria àwọn tó bá máa ṣe Nigeria ẹ jẹ́ kó dúró tiwọn we are going but we are not going to lose anybody we don't lose ṣe rí casualty ma wà but not on ogun not on Ogun. I've said it. I will not support it. If anybody say, ah, ẹnu ẹnu, afẹ́jà ni, afẹ́ṣe. Ẹni mélòó ló ti rógun rí. Ìgbà tó bẹ̀rẹ̀ OPC, and one of the, the first said then, I see, I see what they call training. But let me tell you, is there any insurance for all the people that so-called militant or the, the warriors? Ṣá insurance fún wọn. Ẹnijọ́ you know, náà, boys wà la raise owó fún, tó fi lọ tú káwa ní pé káwa ní casualty bí èèyàn bíi bíi mẹ́wàá where do we want to get the fund jáwọn èèyàn máa dìde no insurance no provision nothing for them and what's it uh, Adogan and, eh, and the other alpha tí wọ́n pa sí ilé iṣẹ́ Sunday Igboho what how many of us have come out and give scholarship to to to their children so a lè máa jókòó síbi kan comfort zone ká máa pé ogun àwọn tó ń pogun a jagun yẹn ni ogun yẹn la need no we don't need that we don't need that yorùbá ní nǹkan tó máa fi jà but kò ń ṣorú ogun tẹ̀yìn pé yẹn ipe tá bá ti bẹ̀rẹ̀ ogun tó bá ti para wọn òun ni international community don't let the international community come we don't want them we are not going to fight war but we are going to secure our territory Is law permit us to secure ourselves defend ourselves not by going to war tó bá gbéjà wá amara tiwọn ni pé àwọn ò bá yín jà but yorùbá yorùbá la máa lò fún wọn ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o èmi lẹ́ẹ̀kan sí àròlé lórúkọ mi mo kí àwọn ọ̀gá mi citizen ay ọmọborí owó àmọ̀tẹ́kùn ọmọọba alànà adéjọkẹ́ my principal ní db mo mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun ọ̀gá ọ̀gá ọ̀gá lẹ́yìn jẹ́sẹ̀bẹ̀mí yìí ń bọ̀ lẹ́yìn yín ni ṣe ọlọ́run á fún wa ṣe ilẹ̀ lérí tí à ń lọ yẹn ẹ lágbára ọlọ́run gbogbo alamadébẹ̀ à ní wẹ́ẹ̀nì kankan tì ẹ ṣe rí àwọn tó ń tẹ angry face ẹ fi wọ́n sílẹ̀ kò tí ì yé wọn ni tó bá yá ayé wọn tó bá yá àṣírí ti ń tú díẹ̀díẹ̀ bọ̀gàn tá a mọ̀ ní pé election tẹ fẹ́ ṣe yẹn ẹ lè ṣe ẹ lè ṣe kò sí wàhálà ọlọ́run máa gbà á ní ọlọ́run máa gbà ní ìlú yẹn kọjá báyìí you will see gbàtẹ́ bá ń bára yín jà you know what it, it means àwọn èèyàn suffering people are suffering at home ẹ̀yin kan kóra yín jẹ ní eventually people are suffering a dollar to six hundred six hundred to a dollar is crazy ó máa dé stage kan ẹ̀ kó millions dání nílùú yẹn báyìí ẹ̀ ní rí ẹ̀ lè fi ra kankan that is what they call inflation ó dàbí àwọn èèyàn ìgbà tí àwọn èèyàn mi kan we are happy ah, ẹ̀ ò tètè yaṣẹ́wó sìn owó mà ti pọ̀ what is the what is the joy what is the happiness what is the happiness that we are doing six hundred naira to a dollar it's crazy it's crazy Allah máa gbà we continue pray I want ní gbèsè ọlọ́run kan mo bu one platform kan wọ́n ní ká má ah èmi ò sí bẹ́ẹ̀ because Allah, ló ràn wá lọ́wọ́ débi tá a dé yìí òun dẹ̀ ló máa bá wa ṣẹ́gun yìí yes he's going to use people he's going to use people to to help us but ogun yẹn ogun ṣẹ́rí when we talk of we have the right to protect our forest ṣẹlẹgbọ forest are. we have the right to protect our forest our territory but not by the war by protect ourselves you can't be you can't be there without uh, kini permission you have to leave that's it gbogbo ẹ tó ń ṣe yẹn hmm, ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ but ejo ejo ẹ jọ ẹ jẹ́ kí a gbogbo àwọn èèyàn wa kò sí ogun kò but we have to protect our our territory we have to protect Go send to lè gbalẹ̀ yorùbá lọ́wọ́ wa Go send to lè gbalẹ̀ yorùbá so ìjọba eh, tó jẹ́ ìjọba àpapọ̀ wọn ò lè sọ wípé wọn ò lè bọ́ sórí kíní wọn sì kàn kọ national anthem wọn kàn wá sọ wípé no more Yuba. Go possible so yela là ní ìyẹn là ní sọ àmọ́ yorùbá ẹ ẹ má jẹ́ ká bára wa jẹ jẹ́ ká ṣe kan yorùbá ẹnu yorùbá òun kò síbi tí ẹnu ti kò ilẹ̀ haúsá gan ẹnu wọn kò fúlàní tá à ń sọ ẹnu wọn kò so ilẹ̀ yorùbá ẹnu wọn kò but oníkálùkù ìtumọ̀ ẹnu òkò ó yàtọ̀ síra wọn but i believe that we are one yorùbá we are one we are going to get there by god grace ẹ ṣe gan let me give our national anthem before i close for the day ẹ ṣe. gentlemen, national anthem of the newly formed Ududuwa Nation.